الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ما جاء في الشعر أرني نطبع ونكيقه tẹmẹ kò sí sẹríà tẹmẹ kò sẹríà kí nípa kéèyàn máa ma bàbá wa ń wí orin orin orin yàtọ̀ sórin o a máa gbọ́ pé a kọ́dà láyé anábọ́à Muhammad sallallahu alaihi wa sallam àwọn kan náà máa kọ orin àwọn kan náà máa kọ orin náà àwọn sọ̀hádà yóò bá gẹ́gẹ́ yorùbá ló dàbí pé kò ní vocabulary tó tó tí ó fi máa ṣèyàtọ̀ àwọn tó bá jọra wọn. ọba yìí pé lédè lárúbáwá ni àwọn ni wọ́n ń pè ní ṣẹ́rù wọ́n ni wọ́n ń pè ní ogunniya wọn ni jọ ń pè ní mọ̀síkọ̀ báwọn bá tú mẹ́tẹ̀ẹ̀ta yìí sí yorùbá ni àmọ́ bẹ́ẹ̀ yìí máa ń kàn mí o àmọ́ yorùbá tèmi gbọ́ o orin náà lápè wẹ̀ o ṣẹ́yìnrú orin ogunléyà orin mọ̀síkọ̀ orin wọn ò jọra wọn torí gbogbo ohun tí ẹ bá ń gbọ́ pé wọ́n kọ lójú ayé ànábì àbánábì mà sí sọ̀lọ̀ ọ̀sọ́lọ̀ kò nílò kò ní jìtá kọ́dà kò ní jóná inú orí jàmá kò nílò kọ́dà kò ní jáàsì kò ní jìtá kò sí ní kíni nú kò ní jóná ẹ̀rọ kan kọ́ gbọ́ yín yé o orúkọ́dà àfààní ọwọ́ àwọn àti ọmọ ní àlẹ́bí náà ní ẹ máa kọrin orin bẹ́ẹ̀nù ọgbọ́n bẹ́ẹ̀nù orin èyí ń ọyọ káwa gan ọjẹ ṣe wá àti fúnra wa gbèsè ọgbọ́n bẹ́ẹ̀nù àwọn orin tí à ń gbọ́ lónìí orin tàkásùfè orin májúwe òwò orin àlùfàṣà táwa náà tẹ́lómi náà gba ọmọ rẹ̀ lẹ́nu pé mo rí gbọ́nà dáradára yorùbá ni ó dàbí pé àní enough word àwọn kálímà tó tó tá a fi wá ìdí ọjẹ ti ṣe ń tá a wá ṣe ìdọjẹ ogun ní àlọ́tọ̀ níbi tí ń ti ń bọ̀ ọyàtọ̀ òun ní ká pàkíyèsí àti máa pàkíyèsí tẹ́lẹ̀ náà èèyàn bá ń gbọ́ kódà ẹlòmíà ní ẹrẹ dáa ọfẹ máa ṣe programu lórí ẹsìn lórí kíni lórí islam ọwọ àwò pé a káàkiri níbi interlude àwọn nǹkan kan táwa náà ó ká tó kún ó tó gbè wá wọlé olùkéde ètò àbí <laughs> kó ló lè má dóhùn ó lè dá wọn lé rédíò náà wọn ah, ni a ebi islam ní kíní wọn bá mú ogun níyà àbí mùsíkọ torí pé wọ́n ń sọ lárúbáwá ń bẹ̀ wọ́n lẹ́kọ̀ọ́ gbọ́ fún ojú bẹ̀rẹ̀ wá àti lórí àwọn rédíò ní à ń pàkíyèsí ẹ̀yin náà lẹ́yìn ọba mọ́nítọ̀ yẹn ẹ̀yin náà ẹ mọ́nítọ̀ ara yín. èyí tí ò rújú ṣé ẹnìkan lè fẹ́ bẹ̀rẹ̀ wá àti nísìnyí yorùbá tàǹtì ó ní ẹ̀kọ́kọ́ pílẹ̀ sànyàdé sànyàdé làwọn afẹ́ wọlé o àbóbéfèrè ni àwọn àfẹ́yẹ wọlé o ṣe rí àwọn tẹ́ ń plé mu tí wọ́n kàn sọ láwùbáwá lẹ́nu wàláhì làwìn gbogbo ló kọ́ lọ òbéfèrè sani adé ilẹ̀ láwùbáwá náà làwọn náà ẹ̀yin lẹ́gbọ́n tí wọ́n wí. bẹ́ẹ̀ bá sì gbọ́ táwọn náà wá ń ṣe láìláì dáadáa lẹ́kọ̀ọ́ kan ẹ̀ báwọn ju aná máa wí kọ́dà sàn ní ké sóràtúlù fàájì iná fàtà náà. àbí àbáwọn barista èkéwù àmọ́ ǹjẹ́ yìí ń sọ di nta àmà lòun àti torí náà orin yàtọ̀ sí kẹ́ni ọ yàtọ̀ sí orin o kí a lọ mọ yín o tọ́ qala Allahu ta'ala olùwọ́bàtọ́ àyà والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا. أرام لونيو àwọn tí máa tẹ̀lé wọn ẹni tí kún dùn wọn ẹlòmíràn ní kó dùn òun ò lè sùn àti bí òun bá fi orin sí bí orin iye ẹlòmíràn kó bá rẹ̀ dé orí oorun ni ó sùn sí ọba sì jí lásùbà náà orin ni ó fi rorin ń bá ń wẹ̀ lọ́wọ́ yóò tún pílé orin tí wọ́n máa fi gbádùn ìwẹ̀ olúwa ní ẹni ọba rí báwọn ọ̀rọ̀ rẹ ti di gbáwú náà wọn tí ọmọ tí wọn ń ṣe o nìkan tó bá ní tó bá wà serious minded alukoran ni ẹ lórí kọ́ máa kọ́ lọ ìgboro tó kù dájú lọ gbóni lónìí. alam tara fi kulli wadin yahimun lu alẹ́ yìí náà rí i pé ibùdó ẹni wọn yà lọ àwọn olórí eléyìí jẹ tó ń ṣe orin míúsíkì o àwọn olórin gẹ̀ẹ́sẹ́ orin ṣẹ́rù orin akànfún orin tí ò sí lù tí ò sí jó ń bẹ̀ yín náà o kò síbi àwọn náà lè gbẹnu lé. ìjọba yẹn wọn bú yẹn gbọ́n jọ ọkọ̀ yẹ ìjọba bá fẹ́ bú yẹn ẹni wọ́n bú lánàá ẹni wọ́n yẹ lánàá àwọn náà wọ́n tún fi ìbú rẹ̀ bọnu lónìí ìwà ni kò síbi táwọn ò lè lọ o ǹjẹ́ ǹjẹ́ ìmọ̀ wọn nù fa annahum yaquluna ma la yaf'alun ǹjẹ́ wọn ò sì léṣe ni wọ́n máa wí ǹjẹ́ wọn ò léṣe ni wọ́n máa ṣe gẹ́ni ìgbà káyà yìí ẹ̀rín wa máa pa mí nàìjíríà yìí ńgbà mi láti jọ́ tèmẹ̀dì ìdàgbà tèmẹ̀dì ìgbẹ́jú kéǹké máa gbọ́ àwọn olórin tiwa ń tòsí wa yìí náà èmi ò rí ọmọ nínú wọn rí o àwa làgbà náà ni o gbogbo olórin làgbà kọ́ làbọ̀ bẹ̀rẹ̀ lánàá náà àwa làgbà àwa ní bàbá náà àti bọ́lá òjòrò yìí wọn náà wọ́n rí ọ̀nà òun yẹ kó lù nà má la yẹ fún àlò ǹjẹ́ wọn lè ṣe ni wọ́n mọ̀ wí o. illa alladhina amanu kọ́ olùwà ní bá àwọn tí ò ní ṣe gbégbégbé tá a kà yín lẹ nínú àwọn tí ń kọ orin orin wo orin ṣẹ́rù tí mo ní kò ní kíni kò nílù kò ní gìtá kò ní jáàsì kò sì ní ìjónú ilẹ̀lẹ̀ yìí nà á mọ̀ alérí mú mi níbi ọmọ kọrọ orin bẹ́ẹ̀ náà yóò wá lórí bẹ́ẹ̀ o exception ilẹ̀lẹ̀ yìí nà á mọ̀ ní wàá mẹ́lú. ọ̀nà tí kan tí wọn gba ìmáàní wọn wọn máa ń táwọn òbí ní orin wọn máa ń téèyàn wí gẹ́gẹ́ bí mùsùlùmí. wọ́n á mélòó sọ ha òbí ní máa kọrin lọ́wọ́ kásìkò tó wọn má dùnrin wọn wọ́n lọ wọ̀ntàfọ̀rù mẹ́mbà àdé máa gbòòlì mọ́ kọ́dà bí wọ́n bàjẹ́ sọ̀rọ̀ síyàn ẹ̀rí pé wọ́n sábòsí fún wọn lẹ́wọ̀n. wọ́n bá ń fi sẹ́yìnrù orin tí ò nílò tí ò nílò inú náà kọ́dà bí wọ́n bá fi ń ta sẹ́nìkan olúwa ní lẹ́yìn tí wọ́n ṣe kíni lẹ́yìn tí wọ́n bò wọ́n sí ni. torí náà ayé kura ni làkè fúnra wa yìí o gẹ́gẹ́ bí iṣẹ́ afáàyè yóò wa àmọ́ ká sọ بإذن الله تعالى هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين